أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الداعي إلى بابه الموفق من شاء ثوابه أنحل ذلك كتابه يشتمل على محكم ومتشابه فأما الذين في قلوبهم بيت فيتبعون متشابه وأما الراسخون في العلم فيقولون هذا الناقص أحمده على الهدى وتيسير أسبابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أمضي بها النجاة من عقابه وأشهد أن محمدا عبده ورسوله أكمل الناس على في بلاده وإياه صلى الله عليه وعلى أصحابه الذين أعز الله بهم الدين واستقام الدنيا به وسلم تسليما وبارك السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ tí wọ́n náà wọ́n bá ọba tí ń tọ́ ẹ̀mí wa bí òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe ń lo tafsir al-Qur'an alákọ̀ọ́lé ọlọ́wọ́ba tí ń ṣe ìmọ̀ a sì wọ́n nínú lórí آية للزيارة أبدأ لوري آية للزيارة فبهذا الكريم بسم الله الرحمن الرحيم أفبهذا الحديث أنتم مجرمون وتجعلون رزقكم إن إنكم تكذبون فلولا أن رزقكم أنكم تكذبون فتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت مثلكم وأنتم حينئذ تعلمون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنات نعيم فأما إن كان من أصحاب يمين فسلام لك من أصحاب يمين فأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم ní àná wọn náà gba ó ṣe ìròyìn alfahàn alákàlẹ pẹ̀lú àwọn ìròyìn kan pàápàá jùlọ pé alfahàn àwọn láti ọ̀dọ̀ ìròyìn ọlọ́run ọ̀dà ló fi wá wọ́n wá ń sọ ohun tó yẹ fún àwọn ọmọ ẹgbẹ́ ènìyàn láti ṣe nípa alfahàn bó ṣe jẹ́ kúrò alápẹ̀lẹ́ ẹ̀ka ẹ̀lọ́ ìpàdé bó ṣe jẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run ọba tó mọ̀ fẹ́ tó sọ ọ̀hún tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ìwà ní ìjọ àpèlé dójú mi wọ́n máa mú ìhàn ní ìgbẹ̀jẹ̀ pẹ̀rẹ̀ wọ́n máa ma àwòfin rẹ̀ mọ́ gbogbo tí ó bá pa láti ló ṣe gbogbo tí ó bá pọ̀ káyọ̀ lọ́wọ́ pọ̀ ìjọ yẹ kó ṣe ni kó mú alukur'ani dúró ṣẹṣẹṣẹ. ọlọ́run sọ ní bí pé àfàbí haibu tàbí ìgbé hantum mọ́dìrì ṣé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba alukur'ani yìí ṣé òun lè pè ní ọ́ tó ń fi ń ṣe ẹ̀yẹ́ tó ọmọ onímọ̀ yẹpẹrẹ. alukur'ani tí a sọ ìròyìn rẹ̀ pé alukur'ani ni. tó ní àpọ́nlé ó sì padàdà káwọn èèyàn náà pọ́nlé torí pé nínú rẹ̀ ìmọ̀nà àti ìmọ̀ àti hikma ló wà nínú rẹ̀ sí gbogbo ẹ̀dá. ẹ̀dá kejì مثل موت المحسوس كمان القرآن نوع السير تكترم على الملائكة tí ó lè wò ó tó sì lè tọwọ́ pọ̀ àwọn tó kọjá pé àwọn màláìka àlùmọ̀kàgbàhùn àwọn tí wọ́n súnmọ́ lọ́rùn àlùmọ̀kàgbàhùn àwọn tí ọlọ́run bá ti sábà ara rẹ̀ tó fẹ̀ wọ́n náà àwọn ní wọ́n lè tọwọ́ pọ̀ àkọ́ àrùn náà níbi tó wà nínú ilé ìdùnnú náà fún un. ولكذا لا يمس لا يمسه في السماء إلا الملائكة الأطراف ní sọ́mọ̀ ìdánwò rẹ̀ ìfẹ́ ni ó lè tọwọ́ kan àwọn tí àwọn màláìkà tí wọ́n mọ́ wàhálà ń mú lọ́gbẹ̀rún mìíràn náà ike ọlọ́run ọba olùsọ̀kalẹ̀ fún àlejò Muhammad sallallahu alaihi wa sallam. wíwá mú ní ìmú yẹpẹrẹ bí ìgbà tí èèyàn mú ọlọ́run ọba nílẹ̀ ọ̀sọ̀rọ̀ ni. gbogbo ibi tó bá tí fi ẹnu àtẹ́kọ̀ọ́ àìdún inú rẹ̀ tó fi mọ̀ gbogbo bí tó bá dín sọ̀rọ̀ àìsàn láì dá kọ́ńtò náà kó jẹ́ kí wọ́n mọ̀ pé òun tó ìyá ló fi lórí pé dídákẹ́ lórí ìtọ́jú ìgbà tó yẹ sáà ni. أتى الباقعي ونطلوا على هذا إنفاق على من سمع أحدا يتكلم في القرآن lórí eléyìí ó sì rẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ tó bá ń sọ̀rọ̀ àìsàn láìda tó ń fi ẹnu àgbẹ̀ ka àìsàn bí máa na ayọ̀ ní ìkòbí pẹ̀lú tí ò da tí ò tọ́ sí tí ń máa náà ẹ̀jẹ̀ bí òwú tó là bá wà tó wá dákẹ́ tó má fi ẹ̀gbọ́n ọkàn rẹ̀ tó má fi hàn tó má fi pé ìtúwọ́n ṣe ọkọ̀ gbòmọ́ ìlú tó má fi hàn bí ìgbà tó ń náà wọ́n ti tẹ́ wọ́n rọ̀ yẹn lọ́wọ́ láti ṣe ẹgbẹ́ ìṣòro yẹn. Yàtọ̀jà àlùyìn lẹ́rìí sọ́kùn ọ̀nẹ́kùn tó tẹ̀sí gòlù. تجعلون رزقكم روانتي القرآن arziki tọ́wọ́ ń ṣe torí ẹ̀tí ń ṣe ẹni nínú yẹpẹrẹ ẹ̀ dúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba ṣùgbọ́n ọgbà tẹ ẹ máa dún omi tẹ fi ọ̀rọ̀ ọlọ́run ọ̀gá mìíràn. àtà onímìíràn sọ̀rọ̀ ní àfìgbà àpàdé hàgà ìkùránì ọ̀tún ayé ọ̀mùsùn tó nà mùsàgbìlì. ó dàbí alkùránì yìí ẹ̀yìn ọ̀fẹ́ bọ́ ó lọ ń pè ní ọ́. تجعلون شكركم لنعم الله عليكم انكم تقدمون بها وتكفرون. dípò pé ẹ máa dúpẹ́ tọ́lọ́run لوريول لا تسويلا بسؤال القرآن يسويل تنتبه فانتعملوا اسمينيوا فيا اي موري سمعوا فيا تبولي وفي هذا تنكار على من يتهاون بأمر القرآن يبي أفهم بيبين الدوان سوف توفي يقرأ القرآن ولا يبالي بدعوته ìdààmúpọ̀ títí ní tí àkùránì ń kọ́ wa kí ni tí àkùránì ń pè wá lọ síbẹ̀ ìdààmú pẹ̀lú ẹ̀ so àkùránì tàwí lébi. وتجعلون رزقكم أنكم تكذبون أي تجعلون الشكر على هذا أنكم تكذبون بمن منح هذا الرزق lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ bá ṣe ní orin tó tóbi báyìí fún mi dípò pé lọ́rẹ̀ dúpẹ́ ọpẹ́ mẹ́wàá máa dá náà ní kẹ́ẹ̀pẹ́ nírọ́. أتنسبونه إلى أنواعه وتقولون غفرنا بموت كذا ولو وضعه إلا واجب ليس gbogbo àwọn nǹkan tó ṣe lóore fún yí ẹ̀wọ́n gbé ògbó rẹ̀ sẹ́lù mí láìsọ lọ́wọ́ ọba tí ọlọ́run bá rọ̀dùn fún yí ẹ̀ lérò kan lọ́rọ̀ وتقولون نظرنا بنوء كذا دون أن تقولوا أفاض الله علينا الرزق أنا سيدي ولا تقول ولد قدو أرى قدو كاني ألوكا ونصر عليها الجوري فرقيا فيوكا سنو فيوكا الله ومدحنا الفضل برحمته انت رسالة وجوانا هذا مثل قولي رسوة قلوب الكارث كتب أولى التكذيب موضع الشكر فهو مرتي الشديرة يعني أبنى ولكن أبنى كذبا بس يوريون أرامي وبعيرا ومن أبنى ممن وضع التكذيب موضع الشكر بسيئة لكالي أفيسا بوديجو أفيسا إمولجي لكي يعني instead kó dúpẹ́ ohun pé ẹjọ́ fi ní orin lókè wọn. Gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe ìrìnsọ ní ààyè ìbòmí ní Alkùnrán, wọ́n máa ká àlọ́ sọ̀rọ̀ láti wọ́n máa ń dàn déjì ìlú àmùká níbi ilé tí wọ́n pọ̀ torí ìtọ́sí sọ́lá ojú tó wá bọ̀ sí pé wọ́n máa lọ àjọ bíṣẹ́ẹ̀dì tí wọ́n máa gbẹ̀tẹ́ tọ́lọ̀ tí wọ́n máa jọ́kùn tọ́lọ̀ èrè náà tí ó tọ òfin náà tí ó sú. àwọn mi máa fẹ́ràn àṣàmáàtì mọ̀ọ́dà gbé. ẹ̀sìn wọn ìkírun wọn nínú ilé tí wọ́n kọ́ torí ọlọ́run kò ju pé ìyẹ̀tà án yàtọ̀ sí ìyà wọ́n máa tún fi wọ́n ìlẹ̀ àtọ́wọ́. لكنه الله تعالى ولي وفي هذا بيان أن ما يصيب العباد من خير فلا ينبغي أن يعود من قبل الوسائط التي جرت العادة بأن يكون أسباب بدي وفي رسول الله في واد بيتا أبي àbí ويسوك ẹ̀ẹ́dẹ́gbẹ̀yẹ́ bí ó fi sì ọlọ́run ọba lọ. ṣùgbọ́n gbogbo àwọn àbáb àwọn sábà ti di máa ń ta orúkọ ló ṣe nǹkan náà. báyìí yẹn bá di àyàrá orí ní ìkébàlì náà. ó yẹ kí wọ́n máa wò ó pé ọlọ́run ọba ló ṣe é. ثم يقابلونه بالشكر إذا طورني وجدت وبالصبر إن كان مكروها فلا تعدلني ومسؤولي tó bá ṣe lé wọ́n fi ẹnì fún ọlọ́run ọba torí pé gbogbo tó jẹ tọ́lọ́run èmi wọ́n fún ọlọ́run ṣùgbọ́n kọ́nà wọn wá rájì òfin tẹ ní nǹkan báyìí ni àti kọ́nà wọn tó rí pé tẹ nítorí pé ẹsẹ̀ nǹkan báyìí ni láì jẹ́ pé tẹ sọ pé ọlọ́run ọba ló ṣe ilé àìlóorin ni náà ṣe ṣe wọn bẹ̀. نعم فلولا إذا بلغت الحلقوم فلولا إذا بلغت الحلقوم فأنتم حينئذ تنظرون فنحن أقرب إليه منكم ولكن لا تبصرون في الرواية àwọn àtìbá àwọn ní ó ń ṣe ẹ bá rò pé gbogbo àwọn nǹkan ní ìsìnkú ìṣẹ̀lẹ̀ àwọn ni wọ́n ń ṣe gbogbo orí ní oṣù yín gẹ́gẹ́ láláìsàn lé fẹ́ ń jókòó sí nígbà tí ẹni rẹ̀ tó gbọ́dọ̀ tó ń wòrè kálọ̀ ìlà ìgbà alábà tó mọ̀ sí ìrìnkùn kí ló dé lọ́wọ́ nígbà tí ẹni rẹ̀ tó gbọ́dọ̀ tó ń wòrè rẹ̀ wà á ń tún ìrẹ́ ìrìn ونحن أقرب إليه منكم أي لا سمر إلى سمر منه ولكن لا تبصرون سمع يمين مجدنا نزع جاء الملائكة في ربا يمير في ربا ديبا ونيوم هذه أيوه منه وما تقلوك أيوه سرين كثير تستطيعون إذا بلغت النفس أحدكم العزوم عند الحزن تأتي أن أبرا nígbà tí ẹni ẹnìkan kan yín tó bá dé mọ̀ pé ń gbòòrò nígbà tí ọlọ́run bá fẹ́ gbà á wà á ń dùn òdú ẹ̀ǹdùnú ìgbà ilé bẹ́ẹ̀ sì wà ní gbogbo náà ìyẹn tí ọ̀gá dùn ní. àdúntì tó rú àwọn òṣìṣẹ́ ìjọba rẹ̀ ẹ bá ẹ̀mí rẹ̀ ní ìkókòtò rẹ̀ jáde nínú ààrẹ wọ́n fẹ́ jáde ìtọ́ sí báyìí nínú àpadà tí wọ́n tó lóòótọ́ lọ ní irú èèyàn báyẹn wípé kì í ṣe ọlọ́wọ́ ọba ló ń ṣe. lẹ́ńtà tẹ̀sí òòdà àdìgbò rẹ̀ lè ṣe ونحن أقرب إليه منكم nígbà tó bọ́ kú àwọn ní àwa la sọ́nà jù pẹ̀lú àwọn mẹ̀láìkà wa ولكنكم لا ترونه ṣùgbọ́n yóò lè rí àwọn mẹ̀láìkà náà níbi ọlọ́run fi ògbó rẹ̀ àti agbára ẹ̀rọ nítorí gbogbo àwọn ọmọ ìlú ènìyàn àti agbára pẹ̀tẹ́ gbogbo agbára pátá ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà. wọ́n wá pé èèyàn bá lágbára ni ó sì ń wò pé nǹkan míì ló ń ṣe oore tí ń tó ìwé ní ń ṣe fún un àbí àbí aburú tọ̀tọ̀ ẹlòmíì ló ṣe fún un kì í sọ kí ló dé tí ò ní agbára àti bẹ́ẹ̀ ní ọ̀padà nígbà tó lè fẹ́ jáde lára rẹ̀ àbí tí ló jẹ́ tí ò ní agbára láti bá ẹ̀mí ẹ̀gbọ́n rẹ̀ àbábòrò rẹ̀ àbọ̀bọ̀ ẹ̀yà rẹ̀ wọ́n bá padà nígbàjọ́ ìgbà bẹ́ẹ̀ jáde. ṣùgbọ́n nígbà náà ẹ̀yin ò ní rí ìṣàkàrọ̀ àńṣòm sí iná rí fún ìgbòrò nígbà tó tẹ́lẹ̀ fẹ́ bọ́ lára rẹ̀ yẹ òun ó mọ ìlú ṣùgbọ́n ìlú ìlú kẹfẹ́. rọ̀nàkínú akọ̀rọ̀ bùrù lè yìí lókun ara lá ولكن لا تبصرون سبي آه، ليلي خلاصة القول يقول إذا لم يكن لكم خالق وأنتم خالقون كل باتت وما الله إلى إبراهيم فلا ترجعون النصوص إلى أمثالها kí ló dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi padà sí ara rẹ̀ حين خروجها من حلق على حينها بتقدر مجدد من وجوده so eléyìí fi hàn pé ọlọ́run ọba olóṣèlú ara ara tọ́lá agbára ara gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní ayé pátá ọlọ́run ọba ló ń ṣe torí pẹ́pẹ́ kò lè ṣẹlẹ̀ láì sí ìmọ̀sí ọlọ́run ọba. so mùsùlùmí tí nǹkan ní oore ọlọ́ni ọ̀pọ̀ pẹ́pẹ́ tí nǹkan bá bá ní aburú tó ní sùúrù tó wá ìsọ aburú rẹ láti ní ọ̀dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fẹ́ ń bomi kánìyà ìgbà àbádà bá ti tẹ̀rọ pé وقيل من راق وظن أنهم فراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المسار ìpè bẹ́ẹ̀ pa nígbà tí ẹni bá dé mẹ́kọ̀ọ́ ń lòrò àwọn èèyàn tó ń bẹ pẹ̀lú àwọn ọmọ àpẹ pé ta ni ó fi rúkú àfún ta ni ó fi lóògùn tí wọ́n bá lára mu nàgbọ́nà ànàwò ìfẹ̀hàn wọ́n ti rí àrídájú pé a fẹ́ fi ilé ayé sílẹ̀ wọ́n tẹ́tà ti sáà kò ní sáà ẹ̀kẹ́ ni wọ́n máa bára wọn bí wọ́n ti ń lọ ni wọ́n máa bọ̀ bí wọ́n ti ń lọ ni wọ́n máa bọ̀ nínú àwọn ti bẹ̀rẹ̀ òun ìlú àlùmọ̀ká lọ́dọ̀ ọlọ́run ọba rẹ yóò jẹ́ náà omi omi ẹ̀rọ. حتى إذا وصلت الروح إلى أعالي السقف nígbà tí ẹ̀mí tọ́ba dé òkè lóde ń dún tọ́ba fẹ́ yọ yọ ìlànà rọ̀ قال بعض الحاكمين لبعض أولا به دون تباكي هو ما يستطيع هل من راس فعل كل سيرتي أفنده يرقي ويشفي تسيرت أفنده مما هي فيه تكبر منه الهيرة الهيرة الله وظن أنه الفراق وعلي مع مدد wípé arákùnrin náà jókòtì ó ti fẹ́ kú. torí pé ó ti rí màláríkà bẹ́ẹ̀ lòun náà sì ti rí àrídájú pé ojú ti dé o. wọ̀lùdọ́kítà ti sọ́ọ̀kì ti sọ́ọ̀kì bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa lọ tí wọ́n máa bọ̀ tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ àdúgbò yẹn pé ìnira ilé ayé wọ́n papọ̀ mọ́ ìnira tí ó fi ọ̀run. Lórí pé gbogbo ẹni ọba kú ìwà àmà tí ó ti fi lè. Ìṣẹ̀lú tí ó máa ṣe gbogbo irú ìṣẹ̀lú ayé náà. So nígbà yẹn ó wà láyé ó ti wá wà ní ilẹ̀kùn àbájáde fún ìdáyé lọ sí ìlú wọ́n wà rí pé dájúdájú èyí ti di ẹni tí ó fi omi àlẹ́ ẹ̀yẹ wọ́n á máa sọ pé ìlà rọ́pì kàwé ìmọ̀ ìlú àlùmọ̀ta àjọ ọlọ́run ọba rẹ lónìí ìlọ́ọ̀lọ́ èyí pé kì á máa ṣe ó ti dé lónìí ìyáàlọ̀ kan tó kìlọ̀ sí ọdún onírọ́ ni ó ti dé ìmọ̀ ìlà ìjẹ́nà ìmọ̀ ìlà náà lápẹ̀ méjì ni ìmọ̀ pẹ́pẹ́ pé ìyámọ̀ ti ẹ alìjẹ́nà ni ó bí ọ̀nà àbí pẹ́pẹ́ pé iná ni فلولا إن كنتم غير مدينين فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين àlọ́ìlà ìgbìntìn ọ̀rọ̀ ọ̀bìnrin tó bá ti ẹ̀jẹ́ pé bẹ́ẹ̀ tí ó rò lòó fẹ́ni bí pé kò sí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bá kú tán ebi ọba ti gbé ìjẹ̀ náà ló sì parí sí kò sí ẹ̀sẹ̀ kankan fáìlì ọ̀hún nàá ó yẹ kí ẹ lè dá ẹ̀mí rẹ̀ padà tí òfin ní kú ẹ̀ǹkóńtò sáà dọ̀tún tó wáyé pé òdodo rẹ̀ ń sọ أتوني ميسرني وهل تستطيعون إن كنتم غير محاسبين ولا مجزين بأعمالكم إذا تألسي سبعه نوصل في كاب في سنو بوتي لكسيسا تسالي أن تعيدوا الروح إلى الجسد فذلك ذكيارا فمجد ذلك إن كنتم صادقين فاتوا ذو العصى لن ترجعوها فعلدا قدا فعلدا قدا فرقي أدنى رسول دعوه méjì ọlọ́wọ́ba ó ń fi agbára rẹ̀ náà fún àwọn ọmọ ìgbé ènìyàn pépé ọmọ ẹ̀dá kankan pátá òsì ọgbọ́n fún òsì sí àbùdá kankan fún ó ti lọ bọ́ kúrò lọ́wọ́ etí àti èsì irúnṣẹ́ rẹ̀ àti ẹ̀sán iṣẹ́ tó ṣe lọ rí. Wàhálà ìpínlẹ̀ ọ̀rọ̀ mọ̀kàtìbí ìnáwó àlùbíyìn kí ló dé tó wá tó lóòótọ́ ni kò sí ẹ̀sán kò sì sí ìsáàpù wàlá bàtùrùdí bẹ́ẹ̀ ni àmì ti yí padà ọ̀dá púpọ̀ tàmìyàwó na hausa ẹ̀yẹ kẹ́yẹ lè tọ̀ títí ọmọ pa yàtàmìyàwó rúhà láti ìsọ̀dẹ̀ bọ́lá bá fi lẹ́kọ̀ọ́ kẹ́ bá ẹ̀mí tó ti bọ́nà tó ń lòrò yẹn kẹ́ bá padà sí lára ẹ̀ńkùn tó ń sáré fún wáyé pé òdodo lẹ́ sọ òdodo sí èyí jáde fún bí alẹ́ ààrẹ àtúntò ìtẹ̀sẹ̀kọ́ ìtẹ̀sẹ̀ àìsàn. Wọ́n tó gbogbo rẹ̀ sọ pé àwọn oúnjẹ ìjọsìn fún yàtọ̀ sí ọlọ́run. Wọ́n lè wọ́n lè dìtẹ́ǹdì níbi ìdí ọlọ́run ọba. Wọ́n fi èyí jáde fún ànáhù máa bá àtàwọn àṣìṣe àlùbáàdàn náà. Pẹ̀lú oúnjẹ ìrù ọ̀pẹ̀ ìpínlẹ̀ kò sí ìṣẹ̀mí lẹ́yìn ikú bẹ́ẹ̀ ni kò sí ìṣẹ̀mí fẹ́ lẹ́yìn ìgbà tó ẹ bá kú fẹ́. وفي تعلمكم أن هناك قوة سوى قوة النار àti ìtọ́rọ ìpé agbára kan tó ń bẹ ìyàtọ̀ sí agbára kan náà yìí tí ó ha àìsíkà ìdìbò yóò tó lè ṣe ìrànlọ́wọ́ sí ní ìndẹ̀ṣẹ̀dá ìdìbò nìkan nígbà tí ọba wà nínú ìlera àti inú dààmú wọ́n ní ìtàkàjọ́ lè ṣe fún yàtọ̀ sí ọlọ́run ọba ẹni tí a kàlérò bí i pé àmẹ́wò ìgbàlẹ́wọ̀ pé ìgbàkan kọ́ọ̀lù tó bá pé kò sí àtẹ̀dá tó ní tó gbà yín wà á ń tún alùpàlù fún ẹni lẹ́sẹ̀ dá ara yín فلم ترجعوا أرواح إلى أجسادها حين ذنوبها الحلقون kí wá ló dé bẹ́ẹ̀ lè dá ẹ̀mí padà sí ara rẹ̀ nígbà tí ẹ̀mí rẹ̀ tó dé lọ́kùnrin wọ̀nyí sọ̀dọ̀tùm ẹ̀nàdà tó àtòdodo lẹ́ ń sọ nípa kò sí ijó ọ̀gbẹ̀lẹ̀ àìkúránà kò sí ìsẹ̀mí lẹ́yìn pé ọ̀rọ̀gbìn ní àlùmẹ̀sábẹ̀ nínú àjọṣẹ̀lẹ̀ ẹ̀dá ẹ̀mí ẹ̀ńtọ́ fẹ́ kú ẹ̀dá padà sí ara rẹ̀ bí tọ́sà ẹni kí ó lè mọ́kànlá فينتفي البعض إذا هنا في بسبب الشيء فالتمييز لا يكون صوت جدا لفظ الجنبوع المليون الثاني تنقل ولا في الجديدين وبعد هذا وبعد أن ذكر حال المستبرين في الدنيا أردفها ذكر حالهم بعد وفاة وحكهم أزواجا ثلاثة lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ bá tó sọ ìròyìn ìṣesí àwọn tí ibi tó bá lásìkò tó ọjọ́ sí yẹn tó kò sẹ́yìn kankan tó lè bá ẹ̀mí padà sí wọn lára. ọlọ́run wa sọ ìròyìn lẹ́yìn ìgbà tí ọba tuntun فأما الإنسان من المقربين فأما إن كان من المقربين روض وريحان وجنة نعيم Kí a bá gbàgbé ní ìbẹ̀rẹ̀ súra yìí, ọlọ́run pé àwọn èèyàn sọ́nà mẹ́ta, àṣáàbì kúrò àgbẹ̀lú, àṣáàbù yẹ̀mẹ́yìn àti àṣáàbù ṣìmọ̀. Ọlọ́run sọ pé ẹni tí ẹni fẹ́ bọ́ lára ìrọ̀. Nígbà tó bá kú tán, فأما إن كان من المقربين فطوى من وعلى المقربين أيضا السماء ميتا الميسى من يأيين فروح وريحان وجنة لهم إليه هو لنوسى هو لنوسى وسوى لنوسى ìbẹ̀ra tó kú fún oríṣiríṣi ìgbàdùn. Àfáà onímọ̀ فأما إن كان الميت من السابقين المقربين فقالت أن يوفي ليس الجسد وجنين ويعني هو السابقين الأولين فلن تريدون يأخذوا على àwọn tó máa pa òfin ọlọ́run ọba àmọ́ wọ́n sì máa ń ṣe àwọn àtàkọ́wé wọ́n jìnà sí gbogbo ohun tí ọlọ́run bá sọ pé wọn bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe gbogbo ohun tọ́lọ́run bá pàṣẹ pé wọn. Àdáwó ìdààmú ti rẹ̀ ráhùnà nígbà tó bá fẹ́ kú. Òun tiẹ̀ ó wà nínú ìfẹ́ ni àlùwáṣíà ìfẹ́ tó fẹ̀ lọ́gbọ́n tó pọ̀. Wọ̀lùfẹ́rẹ̀ àti ìdùnnú wà látàkọ́ ibùdó yìí lọ́sùn. Àjùmọ̀ tí ọ̀gbà ẹgbẹ́ inú rẹ̀ ó dùn. Wọ̀lọ́wù jannatu na'im ó sì ní àlùjànnà oní ìbẹ̀ra ìlàáfíà lọ́jọ́ gbogbo àlùfẹ́ràn torí pé àwọn mọ̀láìka ìkẹni wọ́n wà fún un gbogbo àwọn tí ó mọ̀ rí ìṣe tí ó mọ̀ ẹ̀rù bá gbogbo tí ó mọ̀ rí tí ó mọ̀ mú inú rẹ̀ dùn ni nígbà míì ẹ̀rì tí èyẹ tó gbọdọ̀ láyé pẹ̀lú ẹ̀rù wọ́n rẹ̀ ní jáde láyé ni mo ti táwọn míì ti ń kígbe nígbà míì ẹ̀ẹ́yàn tẹ́ẹ̀tẹ́ ẹni ó gbé lọ́wọ́ gan ọ̀nà ọ̀tẹ́ ní ti jáde tó lára ẹ̀ torí pé ìjọ òun rí ohun tó ti láyà kalẹ̀ ni èyí tó ń tó mú ká kọ́mọ jákòó torí pé àwọn mọ̀láìkà tó wá gba ìlú ẹ̀ àwọn oníkẹ́ni àwọn oníkẹ́ni. فأما إن كان صاحب هذه tó bá pé ẹni tí ó ní ẹ̀mí yìí aláti ìpáàrọ̀ pẹ̀tù dúnìyà ẹ̀mí tó bá fi ilé ayé lẹ̀ lèntí àti sáàbì kílẹ̀ mọ̀tàrọ̀bì ó wà nínú àwọn ẹ̀jọ́ àṣàbìkú àwọn àwọn tó pé wọ́n máa ń ṣe kọmpitíṣẹ̀ níbi iṣẹ́ wọ́n máa ń ṣeré níbi iṣẹ́ èmi ní pọ̀pọ̀ ṣe èmi ní pọ̀pọ̀ ṣe ojú ọmọ ń ṣe níbi iṣẹ́ nìyẹn. gbogbo tí ọlọ́run bá pa wọn láti gbogbo ẹ̀rù wọn mú ṣe yàrá ìlẹ̀bí ilẹ̀ káàdì ìwà jìdá ń làwọn tó ń ṣe ọ̀rọ̀ èèyàn wọ́n ní mustahab àti àwọn tá a fẹ́ kí ó ṣe gẹ́gẹ́ bí mustahab وترك المحرمات وفي في حرام سنة والمكروهات يبقى تاكل مكروه بالجلالة الإله وبعض المجاحات ابن كده امي تاتلت يسول بالبال السينة كنتم بين وما تأتي حرام وهم الصنف الأول بمطمع السواق حوالي إرالق خوف ليدر آه، سورين فهو هي فوق عبد فروق وريحان وجنة العلم فهو علم يعني ìfàyàbalẹ̀ nínú ìsinmi wọ́n wà nínú ìkẹ́ èyí tó pọ̀ wàláwò pé ìdùnnà ìhà bẹ́ẹ̀ ni àwọn nǹkan òórùn tó gbè ní ọmọ wa ba láti ilé ọba àlùfọ́ba ìjọ́nà síwájú kí ọlọ́run ọba tó bá ìlú ẹ̀. ṣùgbọ́n àwọn ọba jókòó ti àwọn òní ìkẹta wọn ò sì lè bọ́ ìkẹta. làyín dànù fún mi ìfẹ́ tábù lẹ́yìn náà nígbà tí a bá fẹ́ gbé wọnú sábà ìlú rẹ̀ wàríńdà òkú sì ní bẹ́yìn náà èdè ìlà ní ìta àti nígbà tó bá gbé níwájú ọlọ́gbọ̀n tí láti ṣe ìpòrògbò òun jẹ́ ó wà ní òsinmi ni ó wà ní ìfàyàbalẹ̀ òfin tí lọ́ọ́ dà láàmú. ìyàlẹ́wù jẹ̀nẹ́ẹ̀tì nàìjíríà níkẹyìn ó ọgbà àbẹ̀rẹ̀ adáàtì sí nígbà náà àìrọ̀ra àti tó ohun tí ojú òní ń bẹ́ ń bẹ́ ń bẹ́ wọ̀nà àkójọ ìsẹ́mìà nínú ẹ̀ ohun tó tí ọ̀gbẹ́rí ní ń bẹ́ ń bẹ́ wọ̀nà àkọ́kọ̀rọ̀ àlà àkọ́jọ ìbáṣà nínú ẹ̀ ohun tí ò tẹ̀ lé wá kí ní ọkàn ní èèyàn títẹ́ ń bẹ òní àgbẹ̀lẹ̀ ọlọ́ba محمد صلى الله عليه وسلم وصوته إن ملائكة الرحمة تقول هو ملائكة الكيف ومن صفوه لكما قلت إليه أيات الروح السجدة إلى أن في البشر السجد من ولا تبدا أنت تحملينه متى تقول عني أيه إشتو في سنة بس تلو وضعه ọkùnrin ìlà burúkú ọ̀pọ̀ táwọn jáde kúrò lára yìí lọ síbi ìsinmi àti ìgbádùn àti ìfàyàbalẹ̀ ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ sọ̀tàn jáde lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá tó ìdúró ojú ọ̀nà sọ fún ẹ̀mí tó fẹ́ jáde tó ní ara lórí nìyẹn. sọ ìyára أن المؤمن لا يخرج في الدنيا إلا وإنتى لديه ريحان من الجنة وشمه يعني أما أدوار وفي مؤمنه أميزة الدنيا لين سواد مقتل جد لليه عواتيكي ريحان إذا في إسرائيلي سنية أعطني ورسدها عواتيكي ولكي الجنة تولي يقول اللهم اجعلنا من هؤلاء يا ذا الكلام والإكرام ولا نقص قصوى وعما إن كان من أصحاب اليمين وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين نعم tó bá wá jẹ́ pé ẹ̀mí ilé ayé yẹn àbí tó fẹ́ ilé ayé ó wà nínú àwọn àtúntàbùgbẹ̀mí àwọn ìjọ apá ọ̀tún gẹ́gẹ́ bí a ti sọ ní ìbẹ̀rẹ̀ ṣọ́ra yìí. tó bá wà àwọn èèyàn àtàdá àmì ìdájá ní tó ìjọra ní pé ọ yóò wà nínú àwọn àṣàbì ìrọ̀lẹ́. Àbá onímọ̀ yẹn sọ̀rọ̀, ẹni ìhàmà ìkànnà méjì ní àṣàbì ìrọ̀lẹ́. Ẹwà pé òbí ó wà nínú àwọn àṣàbì ìrọ̀lẹ́. Ẹ̀yọ̀kọ́ọ̀lù náà wù wọ́n máa sọ pé pé sàlámù lákàwà àmì ìjọra bọ́ọ̀ àti ìfàyàbalẹ̀. لقولك من أصحاب اليمين قلت له عن الله وأصحاب اليمين وأن وقعت هو عن الله وأصحاب اليمين أعطاني أولي الذين يؤتون الذين يؤتون كتبهم بأيمانهم أن يتوفني من وطني أو أو فتبشرهم الملائكة بذلك àwọn mọ̀láìkà wọn máa mú ọ nínú òdòdó pẹ̀lú ọ̀rọ̀ salam salam muhammad wọ̀tàkùn mi náà wọ́n máa sọ bí wọ́n pé salamu laka ya sáfìdì lèmi ìdẹ̀ra ní fún ìwọ ara apá ọ̀tún من إخوانك أصحاب اليمين قال الله قدوة يعرف دولة جاء قوتي لا بأس عليك أنت إلى السلامة في بك تقول هو لنوبرة هو من يوفي بسلامة أنت من أصحاب اليمين وجوك منه أصحاب اليمين وذلك لأنك ستكون معهم يوفي وأنهم يقولون منك ويستقبلونك بالسلام وفيما وفيما وما وما فوق ذلك قالوا سلام سلام بل يدعو الله في صلاه láyé القرآن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون dájúdájú àwọn tó sọ pé ọlọ́run ọba o ní àpòdá wa ọlọ́run ọba ọba o ní tí ń tọ́jú wa ó nìkan náà láàájì tó fi fún fún mọ̀tàkà mi wọ́n sì gbé òfìsì lórí ẹ̀ pọ̀tẹ̀lẹ́gbẹ̀rún àríyìn mọ̀lẹ́dìkà nígbà tó bá fẹ́ fún àwọn mọ̀lẹ́dìkà ọmọ sọ̀kalẹ̀ lé wọn lórí ألا تخاف في زمن وما وعفو لي رضنطي مدر ولا تحزنوا ومبعلوا به وأبشروا بالجنة وعلى لي رضوا الجنة التي كنتم توعدون تأتي أتسي الخير لغلقني أتسي أي لا إليه نحن أولياءكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون àwọn ni olùgbàkàrà yín níjọ́ nílé ayé bẹ́ẹ̀ náà níjọ́ gbéǹdà àrùkìyàmà ẹ̀sìn ní gbọ́fẹ́ bá wù yí nínú àìsẹ́lẹ̀ náà ẹ̀sìn ní gbogbo tẹ́ bá ní pé ọkùnrin ní agbègbè náà rí nùzùlà mímọ̀ fúru rọ̀fìn apèsè rẹ̀ lẹ̀ ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba aláforíjì ọlọ́run ọba ọba àkẹ́. sọ níbí wọ́n fi hàn pé àwọn mọ́nyìn ni tí wọ́n bá máa kú àwọn mọ̀láìkà ọba ìsọ̀kalẹ̀ lé wọn lórí wọ́n sì máa fi wọn ní ìlú òkèlú tó fi wọn láyà balẹ̀. ó yàtọ̀ sí àwọn tí wọ́n máa rí àwọn tó ń pé yóò máa dẹ́rù dàwọn ni ìkà náà yóò àmọ́ àgbàkóró okú lágbára rẹ̀ ó wà ní kókó yóò wà ní agbára èèyàn méje tó ń táwọn èèyàn méje bá péjọ ní òní nígbà mú nígbà tó bá bẹ́ kú ṣùgbọ́n mú nìyí pẹ̀lú ìfàyàbalẹ̀ ní òfìfún وأما إن كان من المكذبين الضالين فأما إن كان من المكذبين الضالين فرجل من حديد وتصفية جحيم لما كان من المكذبين الضالين لقد بدأت òkú tó kú ì ó wà ní àwọn tí ó ń tó ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ó wà nínú àwọn tí wọ́n sọ pé kò sí jọ́gbé ìdí àlùkìyàmà ó wà nínú àwọn tí wọ́n kùnà kúrò lójú ọ̀nà lójú ọ̀nà ojú ọ̀nà ilé yẹn àlejò ló ní kàmí ọjọ́ àmọ́ ti ṣe àlejò fún ọ pé àlejò tó dé o nǹkan àlejò ní o ó ní kàmí omi gbóná tó dé tó tó gbókòó nínú gbígbóná. وكثيرة جحيم أكيد ويقول المدى يقول الله بسيك لدي لقد يأتيك في طيب أعطوني ميسرني وأما إن كان الميت من المكذبين بالبعض إذا طلعت أخذ فيه هو الله وبسوى الله وبالي ربنا في جبل القيامة الضالين عن الهدى حياتنا الصنوفية وزوما فلو ضيافة للشراب جهنم ولا عام هكذا خالجة ولا ينزم همولين جهنم أيا أمي المغذي المنفع الحرارة قمتينه تدقي بدي جدنا والنار يحرق بها تجد بينه في إمانة نفسه ويقاسي أدابها الشديد وهو ما صار الديان الماء وما صار ليس لكم ولا تصعدون so إن ilé nǹkan إن هذا إن إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم إن هذا ضدع وتعطيل تعطيله من سورة بحق اليقين وبدون اسم مين مع مداد فيه مثل بيت السنوات تريد ايه فسبح باسم ربك العظيم يا عبد الله

فسبح باسم ربك العظيم تريد لي يا فما تنوه من يدارس التبين ونزله عما يقول الظالمون والزاحدون فأقومون قولا وبارك كل اللي جدا ورسدهم من قولي فوالا تسلي فوالا يمور يتا يمور سنة يدا فعال الله عما يقولون فهو عباد كذي الضيطة جنسيا صلاة قلوبا كبيرة أنا عباد كذي جنسيا صلاة كل عمسي جنسيا إمام أحمد رحمه الله أخي أبو داود أخي ماجه وضع دي كلمات عبر غصة إبن الفهمي قالي لما, لما نزلت فسبح حسن ربك العظيم nígbà tí súra yìí sọ̀kalẹ̀ kọ́lá rasúlù náà ìsọ́nà báyọ̀ àríwẹ̀ sọ́nà àmọ́sà àtọ́nà ìṣọ́ ike ìjà àríwá sí òkú ìdùn àti nínú òkú ìlú ẹ̀kọ́ ìṣọ́ nígbà tí báyà pẹ̀tọ́ dé ìsìn rọ́pì àti ìtú sọ̀kalẹ̀ àmọ́dé ní ẹ̀kí nínú òkú ìlú ẹ̀kọ́ ìṣọ́ فلما نزلت فسبح ربك الاعلى بدا فصل قالوا لي اجعلوها في سجودكم هل تكونوا سجدائي يدينا سجاد بدا باباتهم قالوا قال نسؤال لي سبحان ربي الأعلى سبحان ربي العظيم وبحمده سبحان ربي العظيم وبحمده قلت ألم يتثبت باسم ربك العظيم علاني سبحان ربي العظيم فتضوي من سجود علاني سبحان ربي الأعلى فلتوجه سبح ربك الأعلى فعلي يعني من يسجد رسوعي فتليت من سجودي إياك ثم بلاري العظيم أتي الأعلى ومثل العظيم ó ń ṣe àfihàn pé ìgbà ń sọ̀rọ̀ ọba ó wà nípò yàrá ààlà ó ń ṣe àfihàn pé ìgbà ń sọ̀rọ̀ ọba ó wà ní jìjìnà bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ ọba ó jìnà sí wa ṣeke ṣeke ohun èsì níbi tí ó jìnà rí ṣùgbọ́n ọlọ́wọ́ ó tún sún wa ju èyí àṣẹ ó wa lọ. ọlọ́ọ̀dà kọ̀rídùn ní ẹ̀sìn tó súnmọ́ gbogbo ẹ̀dá rẹ̀ pátá kò sí tó pamọ́ fún níbi gbogbo sọ́ọ̀sẹ̀ yẹ̀wò ààdà ẹlẹ́sìn àti lókè pátápátá من أن يحيط به إدراكنا تريد تسلم لي وفي غاية البعد عن كل شيء سجل تبدو فقط سوق ذاك إليه parí súrọ́tù wáfíà ìlọ́pàá tó wá nínú súrọ́tù wáfíà alákọ̀ọ́kọ́ ni pé ah, kí ilẹ̀ tó máa ń lè gbogbo àwọn ẹ̀sẹ̀lẹ̀ tí wọ́n mú sílẹ̀ òun ní àbí sílẹ̀ òun lanu tí gbogbo tí ń bẹ nínú rẹ̀ tí wọ́n gbọ́ dànù rẹ̀ gbogbo rẹ̀ ọ̀wà nínú rẹ̀ àmọ́ àmọ́ ti sáà rẹ̀ wannan àmì wípé ìjọ gbèrè àlùfáàmà ti tó. So tí ìjọ gbèrè àlùfáàmà bá tó gbogbo òkèèrè pátá gbogbo ẹ̀mí ẹ̀dá wọn tí ó gbèrú sí. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àpáta gẹ́gẹ́ bí a ti sọ sẹ́yìn gbogbo wọn ni pátá ni ó gbèrú sí. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní pé àwọn ènìyàn nígbà tí ọlọ́run bá ti ìṣòro iṣẹ́ wọn oríṣi mẹ́ta ni wọ́n. bẹ́ẹ̀ ni súra náà ti sọ gbogbo ibi tí àwọn èkínú kejì kẹta tí wọ́n lọ. àwọn ni àṣàbí tó nà ní ayọ̀lú àti àṣàbù yẹ̀mí àti àṣàbù ṣìmáà. gbogbo orun tí wọ́n ní nígbàdùn nínú ọkà ìbẹ̀rẹ̀ gbogbo ọ̀nà náà sọ̀rọ̀ bá lọ sí súra yìí àwọn asáàbù ṣìmáàlì ìjáwọ̀ náà ní ní nǹkan ìjìyà nínú jáà náà gbogbo ẹ̀mí súnra yìí sọ. Bákan náà ẹlẹ́ẹ̀kẹta súnra yìí fi hàn pé àwọn ìjọ alákọ̀ọ́kọ́ àti ìjọ ọ̀gbẹ̀yìn gbogbo wọn pátá wọn náà ló kò sí orí ilẹ̀ kan náà láti fi ìsáàbì fún wọn ẹlẹ́ẹ̀kẹrin ẹni pé ọlọ́run ti ẹ̀rí lélẹ̀ fún wa ó pé òun ọlọ́run ọba o òun adẹ́dà òun láṣẹ̀dá kò sí ẹlòmíì tó ní ẹ̀dá kan tó dá yàtọ̀ sí ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ọlọ́run tó fi lélẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó lágbára wípé ìṣẹ̀mí ń bẹ lẹ́yìn ikú bẹ́ẹ̀ ni ìṣirò ń bẹ lẹ́yìn ikú ẹlẹ́ẹ̀kẹta كلام في لنك إذا قد دعوته في عنيه من المرى القرآن فردوني بكي نجيه فالله اعلم دليني يحاري سورة ال سورة تتلي أمي سورة الحديث أبقى نعم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلد في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير له ملك السماوات والأرض له الله ترجع الأمور يولد الليل في النهار ويولد النهار في الليل وهو عليم بذات الصدور آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير فما لكم لا تؤمنون بالله والرسول بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين سورة الحديث eléyìí omi sóra tí a ó bẹ̀rẹ̀ rẹ̀ nísìn orúkọ rẹ̀ sóra tó lè ṣàdé yìí sóra yìí ó sọ̀kalẹ̀ fún àlejò tí mo máa wà lórí ẹ̀ka ìdáhùn ní Màdínà àwọn àyà tó wà nínú ẹ̀ ẹni ọgọ́ta dín ọ̀kan ó sọ̀kalẹ̀ lẹ́yìn sóra tó tẹ́lẹ̀ omi sóra 57 níbi tẹ̀síìdì mustá ẹ̀rí tó fi hàn pé súra yìí àti súra mẹ̀tẹ̀lì yẹ̀ ni dájúdájú àwọn àfọ́ onítẹ̀síìdì wọ́n ṣe ìyapa ẹnu lórí pé ìwọ̀díyà ni tàbí nàìjíríà ni. Ìbùkún sí àti ìmọ̀ òkùnkùn wọ́n sọ pé yóò mọ̀tẹ̀lẹ́yẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n sọ ìtẹ̀lé tó yàtọ̀ sílẹ̀. Ṣùgbọ́n a rí nínú àpá orí kẹ̀ṣà. Òun sọ pé sóra mọ̀tẹ̀lẹ́yẹ. Òsì sí nǹkan ní ìtòsí wà nínú àwọn àpá orí kẹ̀ṣà. wọ́n sọ pé sórọ́tò ìfọ̀dí àwọn àyà mi wà ọjọ́ mọ̀síyà àwọn mi wà ọjọ́ mọ̀síyà gẹ́gẹ́ bí gbogbo àbíyà gbogbo ìgbé láti náà أن فيها قرآنا مدنيا لكن يجب أن يكون قدر هذا فيها ومن كثير مجيء ومن على كنتم عن موصولة الفريق اوكي اغطي مدنيا سباوك بديكي اقطع لنصور انا مدنيا سو اريدون يلي ونسي الفتاة كنتم عن المستدع في تبعامي وابن مدنيا المدرس لكن هذا عمر بن الخطاب رضي الله عنه أنه دخل على أخته قبل أن يسلم في عبارة الإسلام هنا أتفهم ó gbọ́dọ̀ yìí pé àbúrò rẹ̀ obìnrin ó jẹ́ kìsìlám ìdínú èlò ló fi dìde tó yẹ lọ ka àmẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam níbi tí kí wọ́n lọ ẹni ọwọ́ pé àkíyèsí ẹ̀ pé a tó mi bẹ̀rẹ̀ nílé ẹ̀rù lọ sókè wọ́n lọ bá mọ̀fánà àdúgbò rẹ tó wà nílé rẹ tó ń fi wá bẹ̀sẹ̀ ń bọ́ lọ sọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ló fi wá padà sílé nígbà tí ó délé ó bá àdúgbò àti ọkọ rẹ̀ tó ń ní wọ́n ti wá gbọ́ ẹsẹ̀ rẹ̀ ní alábàágbó wọ́n ti kọ́ àìsàn. àwọn sì ti mọ̀ pé wọ́n ń ka kankan. ọwọ́ wa ìdílé nínú débi pé ẹ̀yìnkà àwọn tẹ́lẹ̀ tó kú ọ̀lọ́kàn rẹ̀. àwọn náà wá gbọ́ gbogbo ní ọ̀bà tẹ̀lẹ̀ lónìí kẹfẹ̀lẹ̀. àti gàìsìláàsì ọ̀tá ìlàríkà gbogbo ń bọ̀ wọ́n bẹ́ẹ̀ tó áyà tí ó ń kà níjọ náà bí ó mọ̀ tó gbé bá òní ámìnú bìláì wà lásìrì yìí wà á ń kíkó mímọ àdáhàlà tó lè sọ́kùnà sí lọ́sìn. tó áyà yìí ló wà nínú súrọ́tì ìṣàdé bẹ́ẹ̀ sì ni ìṣẹ̀lẹ̀ yìí ní mẹ́ka ló ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ yóò fi hàn pé áyà yìí ó kó bẹ́ẹ̀ ń sọ́kà lọ́sọ̀rọ̀ sí àtẹ́lẹ̀ ní maka ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn ààyà tó sọ̀kalẹ̀ ní nínú àlẹ́sàn aláwọ̀ àlẹ́wọ̀ sọ́lá ní nàìjíríà àti súrà náà ní àbí kílódé tí a ti sọ ní àbí ìtumọ̀ àbí ìdẹ́ni ìrìn ayọ̀ torí pé ayọ̀ wa níwẹ̀ tọ́lọ̀ ń pe àkíyèsí àwọn ọmọ ẹ̀dá Adam lọ sí àwọn ìtumà àti òwe àtúntò ń fi ògbó ọlọ́rọ̀ dáhùn níbi ara irin àti àwọn àǹfààní rẹ̀. Tọ́lọ̀ ń sọ pé Gbàǹdẹ́lmẹ̀ àdúgbà sí ìbáṣẹ́ ṣẹ̀dí ìdúnyàmọ̀ náà fi hùwà náà. Áyà 25. so ìṣára pé ẹlọ́run dárúkọ àìsàdí nínú súra náà ìdúgba ti sọ súra náà ní súra tó ìsàdí torí pé ó sàlàyé àwọn àǹfààní tí àbí ìpinnu àti pé àǹfààní táwọn èèyàn ń lò ó níbi jíjà ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. orúkọ àwọn eléyìí àmì ní tó fi hàn pé súra súra mọ̀tẹ̀lẹ́yẹ. Torí pé ọlọ́run ọba tẹ̀síwá ní ìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà mọ́tẹ láti jáde láti tàbí ètò ìjọba rẹ̀ sí Nàìjíríà. Yorùbá sábà ohun tó jọra wọn láàrin súrọ́tù ìyá ọ̀tẹ̀ á àti súrọ́tù ìkàdé yìí. oní pé àtijọ́ ń bẹ láàrin ṣéwà méjì. alákọ̀ọ́kọ́ ni pé ṣúrọ́tù láfíà ó parí pẹ̀lú tẹ̀sí àti ẹgbẹ́ ẹsẹ̀ tẹ̀sí àtẹ́bí bíbọ̀rọ̀ ti tẹ̀lé àárín. bẹ́ẹ̀ ni ṣúra yìí èyí wá bẹ̀rẹ̀ pẹ̀lú tẹ̀sí ìrìn. سبح لله ما في السماوات والأرض so èyí ti rẹ̀ pé ìròyìn àti ìdájọ́ tí súrọ́pù wáfíà tó mú bọ̀ òun náà ni súrọ́pù àdí tó kàn nínú pẹ̀lú ẹ̀. torí pé ọlọ́run pàṣẹ pé ká ti tẹ̀síwèé bẹ́ẹ̀ lẹ́nu ilé ní ìbẹ̀rẹ̀ pé gbogbo tí ń bẹ sọ́mà àti gbogbo wọn pátá ni wọ́n ti tẹ̀ sí ìpínlẹ̀ wọn bá. ẹlẹ́ẹ̀kejì omi tuntun rọ́pìn tàbí ìtìkú rẹ́pìà gbogbo wọn pátá omi ọlọ́run bá sọ̀rọ̀ sí ìdìbò náà ọlọ́run ni pàtàkì ìdíje rọ́pìn tẹ́lẹ̀ àárín صدق له لأنه صدق له ما في السماوات والأرض Ọlọ́run pàṣẹ pàtàkì sí torí pé gbogbo àwọn tó ń bẹ ní sọ́nà àtìlẹ̀ gbogbo wọn pátá yàtọ̀ sí ọmọ ìdí ènìyàn gbogbo wọn pátá ni wọ́n ti tẹ̀sí ìpín ọlọ́run ọba. Oore àti àjùmọ̀ tí Súra yìí ní. Imam Ahmed ابدا يتغير ولا يتغير إرهاق المستارية إذا أنت الله عليه وسلم كان يقرأ المسبحات قبل أن يرقص أنت أظن أن يرجع إلى الصورة في تسبيب يومية هي في مدوسة فصورة إيه هو في أنبي ما وقال إن فيهن آيات أفضل من أي آية أجل تيمين ورد آية قوام ورد أم ورد آية أجل وهو قوله تعالى أمي حبيب سنة ألف ينتهي gbà ẹgbẹ̀rún ẹ̀wò wà àtàgbègbè wà. إني هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم aya tí a lẹ́nu tọ́ka sí mi lọ gbogbo orin ju aya ọkùnrin títí tó lọ. alẹ́ ní سبح لله ما في السماوات والأرض وهو بكل وهو العزيز الحكيم بدون تم بين سماء أتي بدون تم بين نومة يا ويبالا وبا ونوان سيل أكما تسبيل فلو فلو وبا العزيز ونبريك الحكيم تصفي تطفي أوجي أكيمة أفضل أولي يسألني نزل الله عن الشيء كل ما في السماوات والأرض من جميع الأخبار بدل من بل سمع كله من الدعوات فالله في عقباتنا وسنة بجوابه وهو العزيز على خلقه ọlọ́wọ́ ọba ní olúborí lórí ẹ̀bẹ́ alhakim fi tẹ̀bírí ìlúùn abọ́ ọ̀dọ̀fẹ́ níbi gbogbo tí ń ṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ó fi ń darí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ òṣèrà yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tẹ̀bí Nínú sábàbà, ìwọ́n láti bèèrè àtẹ̀gbé ìlú. أني تنزيء الله أنتي لما لا يليق بكماله وجلاله أني كفي أعطب ربنا وكل ذي بكل شو الله وضع أن كل إشي بشي الله وضع تجد الله وضع أسمه شن يقول إلى رأي الله إبعاد عن السوء lẹ́yìn ojú lẹ́yìn ojú ilẹ̀ sí àbúrí omi من قولهم فتح إذا صار بعيدا هو بدل تبريد وتوشيكا